ìyá mi jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ gan eh, kí ọlọ́run bá mi ọ̀run kẹ́ wọn. Eh, wúrà mi ò wúrà mi ikú má pa wúrà mi wúrà mi má yágbé gẹ́gẹ́ kí ikú má pa wúrà mi o àwa tí ìyá ti lọ kí. kí ọlọ́run bá wa fọ̀run kẹwọn àtàwọn tí wọ́n sì ní ìyà kí ọlọ́run jọ kó jẹ́ kí wọ́n dàgbà kí wọ́n dùgbò gbogbo wàhálà wọn lórí ọmọ ọlọ́run. Mundiu TV, showcasing African entertainment. Mundiu TV, showcasing African entertainment. Orukomini Ayo Olaiya. aka kasakasa aka african hair demorphine aka wúrà mi ó pọ̀ gangan. I'm an actor and a filmmaker. My age? I <laughs> think the age me. I'm 16. <laughs> ẹ rò pé bọ̀bọ̀ ìwú ṣá ẹ̀wọ́ ètò mi ọ̀gán náà nìyẹn mo wú bàjẹ́ bàjẹ́ torí bọ̀ tí mi mi. Yeah, I'm from Osun State ọmọ Ìpẹ̀tù Mòdù ni mí that is um, northern part of Ife. Um, ìlú Èkó bíbáyìí ni mo ti lọ sí school a lọ sí òkè odò primary school ní ìlú èkó níbí báyìí a kúrò níbẹ̀ ẹgbẹ́ kan náà làwọn méjèèjì wa a lọ sí òkè odò secondary school àwa kúrò níbẹ̀ a lọ sí now national Okun university. ọ̀rọ̀ lálẹ́ bẹ̀rẹ̀ yẹn o ẹ bàbá àti màmá mi oní tíátà ni wọ́n so a bí mi sínú iṣẹ́ tíátà ẹ̀ mi but ní gbogbo ìgbà yẹn èmi máa ń rí ní ìlú pé kí ló ń ṣe jàre ẹ wò jàre àbọ̀ láti ìkókó láti kékeré lọ ti ń gbé wa lọ ṣe stage play so nígbà tó kàn tó time kan um, tí mo bá ti wo fíìmù uh, mo ti máa mọ ibi tí fíìmù yẹn fẹ́ end sí tàbí nǹkan míì tó yẹ kí wọ́n ṣe tí fíìmù yẹn tún máa fi dáa ju nǹkan tá a wò lọ so wá ní àbúrò mi kan tó wà lẹ́gbẹ̀ẹ́ mi gbà yẹn máa ń pè ní ṣáàkì ìyẹn ló wà máa sọ pé ẹ bùrọ̀ mi bù sáré lè ṣe fíìmù ẹ ẹbẹ máa sọ kí ni ẹ lè ṣe fíìmù ó wá ní tàkọ tí um, Bukky Wright tí wọ́n dá school sílẹ̀ um, that was around um, two thousand and three um, so ló wá sọ fún mi pé ah ó dẹ̀ ní school kan tí wọ́n dá sílẹ̀ um, uh, Bọ́lájí Bàṣíà and um, Bukky Wright ni wọ́n dá school yẹn sílẹ̀ pé ehm, ó dẹ̀ máa fáyìn ní bó ṣe wá gbọ́n wọ́n pé ah, àwọn tí wọ́n ti mọ̀ dáadáa ni àwọn tí wọ́n ṣe torí dáàdì mi àti mọ́mì mi wọn mọ̀ wọ́n tí bá sọ pé ní tíátà ni mí nígbà mi gan ó máa ń yà àwọn èèyàn lẹ́nu pé níbo ló ní tíátà ṣe wọ́n jẹ́ ọmọ ọ̀gá abiyolè ni àbí ojú ọmọ jíde kò sọ́kọ́ <laughs> tó fi sọ pé wọ́n bí ẹ sínú tíátà ni but aláwọn àpẹẹrẹ kankan kankan kankan tí a lè sọ um, ní ọ̀dà Oyin Adéjọbí theatre group ni dáàdì mi ti kọ́ iṣẹ́ tíátà. Ah, a ti ti jù yẹn síta fún yín yeah so ni mo fi wá lọ síbẹ̀ with the aim wípé yeah um, tí mo bá débẹ̀ màá lè ní oore ọ̀fẹ́ láti wà featured nínú films tí wọ́n ṣe á lè mọ olúwa ẹ̀ náà bọ̀ bó ṣe wọlọ́ ló ń ṣọlá um, mo débẹ̀ gbà yẹn ọkọ wa tó bá sọ pé wọ́n kọ́ èèyàn ọkọ wa because wọ́n gba àwọn instructors àti àwọn um, lecturers tí wọ́n kọ́ wa níbẹ̀ ni wọ́n mú bígbà tí a bá sọ pé èèyàn lọ sí school lọ kọ́ ẹ̀kọ́ ni but aim mi tí ó jẹ́ nǹkan tí ó mú mi lọ síbẹ̀ gángan òun ni wípé kí n lè wọ̀n nínú fíìmù kí wọ́n lè ṣe èrè rẹ̀ <laughs> kí n bust the brain ní bí a lọ ju location ẹyọ kan lọ location ẹyọ kan tí mo lè sọ pé a lọ gan wọ́n ti ṣiṣẹ́ yẹn wọ́n ti ṣe dùgbẹ̀dùgbẹ̀ ń bọ̀ wọ́n wá fẹ́ parí ẹ̀ ìyẹn ló fún wa ní oore ọ̀fẹ́ láti wá lọ ṣe bíá bí one or two sins níbẹ̀ ẹ pé bó ṣe wo lọ́ọ̀ ló ń ṣọlá so Nigeria ìjọ ní ṣe lọ bí bára mi ní film industry nìyẹn àtún continue tó bá tún ti béèrè béèrè mi wọ́n ṣe ń béèrè la ṣe ń dá wọn lóhùn o. <laughs> yes a bẹ̀rẹ̀ eh, film production pẹ̀lú ìpìlẹ̀ nítorí mo ronú wípé tí èèyàn bá fẹ́ kọ́ ilé èèyàn ní láti build foundation tó ló jẹ́ kí n wò pé ó yá kí ilé ta fẹ́ kọ́ kó má bàa wó ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ pẹ̀lú ìpìlẹ̀ mo ṣe ilé agbe ní pé ah ilé agbe wa gbé mi o because believe our um, young producers ni wípé tí a bá ti produce film yẹn báyìí ọkàn yẹn báyìí a kàn sọ wá di ìràwọ̀ ni a sọ wá di ìlú mọ̀ọ́ká irọ́ o nígbà tí mo ṣe mo lè kọjá ní street ilé mi kankan sọ pé ah a máa rí nínú film no àṣìlẹ̀ àgbẹ̀ pé ah àgbé wá gbé àwa náà káwa náà kọ́ tiẹ̀ mókè ìrẹ́ hmm, náà tún ni. so a ṣe wúrà mi wípé ẹ jẹ́ ká júbà àwọn ìyá kí wọ́n lè jẹ́ kí àárí ẹ̀nà lẹ́yìn màmí um, mo dẹ̀ dúpẹ́ wípé ẹ fún mi lórí ọ̀fẹ́ mo ṣe awímáyẹ̀wùn àrà ńlá police and thief um, ènìyàn kan ibẹ̀ ni mo ti wò wípé ó yẹ kí n lè ṣe something new because láti bẹ̀rẹ̀ náà ni mo ti láì kíkí máa ṣe nǹkan tí ó bá ní actually kò sí nǹkan tó fresh ní abẹ́ ọ̀run but there is a way we can give it fresh presentation tó jẹ́ pé a máa present ẹ̀ lójú àwọn èèyàn tí wọ́n máa rí nílùú pé kíní yìí dẹ̀ tuntun ó dẹ̀ ní o ẹni mo ṣe wò pé kìkì ń ṣe ènìyàn kan èmi nìkan nínú fíìmù um, ibẹ̀ ni mo ti pera mi ní African Eddie Murphy mo fi ra mi wé Eddie tí ó wà ní Hollywood um, tí ó play multiple roles um, nínú fíìmù um, coming to America or coming back to America ẹ̀mú kan nínú méjèèjì tó bá ráìtì mo ṣáà kàn try láti rántí ni but èmi nìkan ni mo wà nínú fíìmù ilé àdẹ̀ eh, dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run fún wa ṣe eh, as a matter of fact owó tí mo ná sí orí fíìmù yẹn ní ọdún náà lọ́hùn ó pọ̀ ju owó tí èèyàn ná sórí odidi fíìmù nísìnyí lọ despite wípé èmi nìkan ni mo wà nínú ẹ̀ and lẹ́yìn ìgbà yẹn a ti ráwọn èèyàn míì náà tí wọ́n gbìyànjú irú nǹkan bẹ́ẹ̀ yẹn ààrẹ lòmíì tó padà sọ di <laughs> fíìmù eléyàn púpọ̀ ní tí ò ṣe eléyàn kan because kò kí ń ṣe nǹkan tó easy kò kí ń ṣe nǹkan tó easy nítorí ẹ̀ tí a bá rí ẹni tó kàn ṣe nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tí àwọn èèyàn ń ṣe ẹ jẹ́ ká máa kan sára fún un so that òun náà máa lè máa rí rẹ̀ ní rí pé ẹ jẹ́ kí n tú ronú sí i because wọ́n ní wípé tí a bá yin ọlọ́gbọ́n ọlọ́gbọ́n á gbọ́n sí i tàbá dẹ̀ yin òmùgọ̀ òmùgọ̀ àgọ̀ so ẹ jẹ́ ká ní kíní yẹn lọ́kàn láti máa yin ẹni tó bá ṣe nǹkan tí ó kàn yàtọ̀ tí ò ń ṣe regular nǹkan tí àwọn èèyàn máa ṣe so lẹ́yìn ìgbà tí mo ṣe um, one cast ènìyàn kan so mo ṣe police and thief <laughs> mo ṣe um, method mo ṣe kàsàkàsà ibẹ̀ láti wò pé ẹ jẹ́ káwa náà tún gbégboro wọlé ayọ̀lá àyà lórúkọ mi àbí kí tó bàbá lórúkọ mi. Introduce yourself, please. Hello, mister. Please, introduce yourself. My name is Baba. Can you perform? mi ò tí ì sọ orúkọ mi tán. èké kàsàkàsà. kàsàkàsà please what do you have for us. baddest rapper tó fi lyrics yapata. okay you are a rapper right. okay punchline. hit the drum. èmi tí mo ṣàlàrò mo relocate Hello. can you perform. Ja. Ja. Ja. Ọjà wáyé, ọjà wá jẹ́ mi náà. Give me that. What's wrong? Are you okay? Ah, ah. Are you okay? Ṣé bàbá àbí kí lorúkọ ẹ̀? What's his what's his? Security! Security! Hello, who is there? Ẹ lẹ́yìn yẹn ni mo wá ṣe one million dollars. Àtàbá ṣẹ́ a million dollars sí um, Naija money ìyẹn náírà èlò ló máa jẹ owó tó pọ̀ gan ni o so one million dollars ni latest film mi uh, watch out. a lè sọ wípé wúrà mi because um, wúrà mi ni mo lè sọ wípé ó fún mi ní introduction to the film industry wípé bọ̀bọ̀ yìí náà dẹ̀ ń gbìyànjú because àti mo ti ṣe films bíi méjì kó tó di pé mo wá ṣe wúrà mi wípé ah, ẹ jẹ́ ká júbà àwọn ìyá wa because ìyá mi jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ gan kí ọlọ́run bá mi fọ̀run kẹwọ̀n. wúrà mi ò wúrà mi kíkú má pa wúrà mi wúrà mi má yàgbé gẹ́gẹ́ kíkú má pa wúrà mi o àwa tí ìyá ti lọ kí kí ọlọ́run bá wa fọ̀run kẹwọn àdá tí wọ́n sì ní ìyá kí ọlọ́run jọ kó jẹ́ kí wọ́n dàgbà kí wọ́n dògbò gbogbo wàhálà wọn lórí ọmọ kọlọ́run jọ kó jẹ́ kí wọ́n lè jẹ wọn mọ́. Uh, who sat and watched my fat ass. We're sleeping on, when sleeping on my cradle bed, and tears of sweet affection shed, my mother. ọlábàjẹ́ ọjọ́ bá bàbá kú ìjìgì ẹni wọ́n mi. dandan dandan dandan ìyá ni wúrà iyebíye um, gbogbo ẹ̀yin ìyá tí ẹ wà lé ayé tẹ̀ ṣe dáadáa ọlọ́wọ́ àjọ nínú ọlálẹ̀ abami fún yín lẹ́mìí gbogbo ah! <laughs> àwọn ìyá tó kí a máa fi gbogbo ọjọ́ ayé wa worship because kò ń ṣe wàhálà kékeré lòbí ń ṣe lórí ọmọ kò ń ṣe kò ń ṣe i love my mom so much ẹ tí mo bá ń wáyé ní ìgbà ìgbà ìyá tó bí mi ni ó mọ bí mi ìyá tọ́pẹ́ ni ó mọ bí mi. <laughs> in the next ten years ṣe rí alágbẹ̀dẹ tó bá mú irin ẹ̀ tó wá fi ń lo nǹkan kan lójú kan ó ní nǹkan tí ó fẹ́ jẹ́ kí nǹkan tó ń lù yẹn kó fọ́ YouTube ò dúró àwa tí à ń ṣe films tí wọ́n upload sórí ẹ̀ náà à dúró à ń improve sí lójoojúmọ́ ni so in the next ten years mo rí i wípé <laughs> YouTube á wà ní ẹ̀gbẹ́ Netflix ni eh, ọ̀rọ̀ yẹn máa rí bákan bí ìgbà tó yẹ pé mo exaggerate mi ò exaggerate because àwọn náà improve lójoojúmọ́ ni ẹ kí àwa producers náà káwa náà wá try láti máa improve ní inú àwọn films tí à ń ṣe tí ẹ bá ti ń rí àwọn audience wa tí wọ́n pè wá sáwọn àkíyèsí kọ̀ọ̀kan wípé ah báwo ló ṣe wá ṣe fíìmù yẹn torí bẹ́ẹ̀ yẹn ẹ má jẹ́ ká bínú sí wọn ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ kan tàbí méjì nínú nǹkan tí wọ́n bá sọ láti fi correct ara wa àwa náà máa lè ní better tomorrow a máa lè ní báwo mo ṣe fẹ́ sọ ní Yorùbá a máa lè ní ọ̀la tó dáa. I hmm, expect one million dollars. Um, ó yẹ ká release one million dollars ní inú oṣù yìí mi ò lérò pé ó yẹ kí nǹkan kan change ẹ̀ one million dollars ní. Ni um, project mi tí mo rí wípé mo gbìyànjú gan nílẹ̀ you are as good as your last um, job bí black magic director ṣe máa ń sọ um, yà eh, mo tún dẹ̀ tún ṣiṣẹ́ sí i wípé ìmí tí bá tún máa tún ṣe kó tún dáa ju one million dollars lọ. Um, so fans ẹ wo one million dollars kí. Kí ẹ bá mi sọ nǹkan tí ẹ bá rí tó bá dà àti tí ó kù díẹ̀ káàtó nínú ẹ̀ ìyẹn á lè jẹ́ kí n tún lè improve ní orí ìmí tí mo bá máa ṣe uh, because mo nífẹ̀ẹ́ sí kí n máa kẹ́kọ̀ọ́ I love learning and I love improving I love improvement so much. ẹ̀yin àbúrò mi ẹ̀yin ṣàwáwò mi àti ẹ̀yin tí ẹ jù mí lọ but àwọn tí wọ́n tó mi àwọn ni ọ̀rọ̀ yìí kàn jù ẹni nǹkan tí wọ́n pè ní ìfaradà ẹni nǹkan tí à ń pè ní ọ̀wọ̀ ẹni nǹkan tí ó dẹ̀ ń jẹ́ ìgboyà confidence uh, because tíyàn bá ń ṣe nǹkan tí ò bá ní ìgboyà lórí ẹ̀ Eh, ah, ọlọ́run ló ní nǹkan yẹn èèyàn gbọ́dọ̀ build ẹ níbi tó bá ti máa build ẹ eh, èèyàn dẹ̀ gbọ́dọ̀ wà prayerful. èyí tó ṣe pàtàkì jù òun ni ọ̀wọ̀ ẹ bọ̀wọ̀ fáwọn tó jù yín lọ ẹ má bá wọn ṣe mójúlọ ẹ eh, kò pè mí ní bọ̀dá kò pè mí ní àǹtí àìmọye èèyàn tí yóò tó mi ní film industry tó ń pè mí lórúkọ mi ò fi ṣèbínú àìmọye èèyàn tó jẹ́ wípé mo jù lọ tó ń expect wípé kí n máa pò ń láǹtì èyí tó bá ṣe é pè á pè èyí tí ò bá ṣe é pè á sọ wípé ṣé o wà òkè ṣé orí ẹ ò dàrú ẹ àbúrò mi ló máa jẹ́ tàbí kó jẹ́ ọmọ mi kí ni èjì mi gan tí mo <laughs> sọ wípé àbí kó jẹ́ ọmọ mi. mo ní àbúrò kan tí mo nífẹ̀ẹ́ gan tó yẹ pé tí ó bá ti rí pé èèyàn tí ò tó mi ó pè mí lórúkọ ó máa pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ẹ ay kí ni lágbájá ń pè yín àní nínú nínú ó ti ṣe máa aláwo lágbẹ́bí àìkú máa pè é lórúkọ ó kéré sí ìmọ̀ ó ṣe gbàǹdà yóò wá sọ pé ò ní ìdí ẹ ìbànújẹ́ lọ́jọ́ orí ipò làgbà èyí ò ní ìdí gbogbo nǹkan yẹn tí ọlọ́run bá ṣe oore ọ̀fẹ́ débi tó fẹ́ ṣe dé tí ó gbé èèyàn ga dáàdì ẹ wọn máa lo ẹ fún ẹ ẹni tí ojú yẹn lọ́gán á lo ẹ fún yàn so àwọn nǹkan yẹn ò gbọdọ̀ jẹ́ nǹkan tá a máa máa kà sí ìwọ́sọ́rẹ́ ẹ̀dà kìtàn tí gbogbo èèyàn lè dalẹ̀ sí ní táìmù tó jẹ́ pé o ò ní jẹ́ àkìtàn yẹn mọ́ ìwọ kọ́ ló máa sọ fún rẹ ẹ àwọn èèyàn ló máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe tí wọ́n fi máa rí wípé ah olúwa mo máa dúpẹ́ o thank you. Moondew TV showcasing African entertainment. Moondew TV. showcasing African entertainment.